صفا ستة وعشرين وألف بعدهم كتابا في إثبات ذلك نعم بسم الله الرحمن الرحيم وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه ní ìtẹ̀síwájú àlàyé tí à ń bá bọ̀ fáwọn ní wa'allafa ba'duhum kitaban fi ithbati dhalik wọ́n sọ̀rọ̀ nípa àwọn kan nínú àwọn àfà tí wọ́n ń kọ tírà lérí pé àwọn òkú wọ́n lè máa gbọ́ nǹkan tí àlàyé ń sọ bí ọ̀rọ̀ yìí ṣe fojú hàn tó pé ẹni tó bá ti kú kò lè gbọ́ ohun tí àlàyé ń sọ wọ́n ní kódà wa allafa ba'duhum kitaban fi ithbati dhalik wọ́n láàtún rí nínú àwọn àfa wọ̀nyí tí wọ́n tún kọ tírà láti fi ìdí ọ̀rọ̀ yìí láti fi múlẹ̀ tá wo. ìsàlẹ̀ rẹ̀ hamish àbí ká sọ pé hashiya rẹ̀ colt bàbá ní ka'annahu yushiru ila kitab ntí ó ń tọ́ka sí òun náà ní tírà kan tó ń pè ní shawahidul haqq fi istigathati bi sayyidil khalq li sheikh yusuf annabahani fa innahu azhari. وكانت وفاته في بيروت سنة 1350 للهجرة wọ́n ní tíra tí wọ́n ń tọ́ka sí i òun náà ní tíra àáfàá kan tí wọ́n ń pè orúkọ tíra náà ní shawahidul haq fi ithbat fi istigathati bi sayyid khaliq sheikh yusuf nabahani òun náà jọ kan náà àwọn àáfàá azari ó fayé lẹ̀ ní ìlú beirut ní ọdún one thousand three hundred fifty that is nineteen thirty two wakila inahu mata wa dufina fi baldati jizam shamali Palestine. àwọn kan ti ẹni sọ pé kì í ṣe beirut ló kú sí wọn ní ìlú rẹ̀ tí ń jẹ́ ejizam ló kú sí ní ọwọ́ àríwá ilẹ̀ falastin kama fila alam gẹ́gẹ́ bó ṣe wà nù tíra tó ń pè ní alam ilẹ̀ ustaz asherkali gẹ́ra anna akhi al ustaz. زهير يسر على أنه مات في بيروت ودفن بمقبرة البعشورة ونسبة ọmọ ìyá mi ti ń jẹ́ Zahir òun fi rinlẹ̀ wípé sẹ́ Beirut ló kú sí kódà ibi tí wọ́n sin sí makbara bashura náà sin sí sílẹ̀ tá a fẹ́ fààyàn bẹ́ẹ̀ ni pé wọ́n mọ̀mọ́ tún sọ̀rọ̀ nípa ẹni tó kọ tírà yìí wa kawnul mayyitina minas salihin yanfa'un wa yadurruna bi anfusihim àti pé lérí pé àwọn tó bá ti kúnú àwọn ẹni re wọ́n lè ṣèyàn láǹfààní fúnra ara wọn wọ́n sì lè kónira báyàn fúnra ara wọn wa yakhrujuna min quburihim kódà níbi tágbára wọn dé wọ́n lè jáde nínú sàárè wọ́n ó jáde nínú sàárè wọn. fayaquduna hawaija man yad'unahum wa yastaghithuna bihim wọn ó sì lọ mọ bí a bùkátà àwọn tó bá ń pè wọ́n àti àwọn tí wọ́n bá ń wá wọn ní alárànṣe níbi tí ọ̀rọ̀ wọn burú dé qala fi fati ilbayan ba'da naqlihi alqawla alawal fi istithnana imati mufassirina wa tarjihi ma nassa wọ́n ní ẹ̀rí gbogbo táwọn sọ̀rọ̀ bàbá ń kó ti ọ̀rọ̀ ọ̀rọ̀ èèyàn kan ni. wọ́n ní kódà nínú gbàgbọ́ wọn gẹ́gẹ́ bá yẹ sọ yìí wọ́n gbà pé àwọn òkú kan bẹ òkú ẹni rẹ̀ wọ́n jáde nù sáré wọ́n wà sáyé nítorí oníkan bá ṣe yẹn wọ́n wà ṣe wọ́n tún padà sínú sáré wọn nínú gbàgbọ́ àwọn nìyẹn nípa sísàdáyẹn rí i pé àwọn àáfàá onímọ̀ tafsir àwọn ò àwọn ò lọ síbi tí wọ́n lọ yìí wàtàrìjì má nasuhu àti fífìrinlẹ̀ ní tí wọ́n sọ nasu ọ̀rọ̀ ẹ̀ gan ni pé wà fi hádà azọm wáṣẹ wà abúlà gùzájìr lè mọ̀ nsọ́ra dàídánù وحجيراه المنادات للرسول صلى الله عليه وسلم أو استغاثة به عند نزول النوازل الذي لا يقدر على دفعها إلى الله سبحانه ونوى في هذا نبي أمور وصق عليه أعظم واسع وجاء تطبي nínú nǹkan tí máa ṣe kí ni o tí máa tìyàn lọ́gbọ̀ngbọ̀n wàá bla bùsáájú ó sì jẹ́ ètò dógóńgó nínú tí máa ń jágbe mọ́ ni liman sọ́ra dẹ̀yìndẹ́nuhu fún gbogbo ẹnikẹ́ni tó bá yẹ pé ìṣesí rẹ̀ wà hijirahu tó ṣe pé ìṣesí náà ló ń jẹ́ bẹ́ẹ̀ alimunadat li rasulillah sallallahu alayhi wa sallam òun náà ní pé kéèyàn ó máa pè ọ́ lọ́ọ́ pa anábì ló lóun máa ké pé ya rasulallah ya rasulallah awul istighathat bi inda nuzuli nawazil àbí kéèyàn máa wá àrànṣe ìrànlọ́wọ́ nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ ńlá àdáwò bá ṣẹlẹ̀ sí ni allati la yaqdiru ala daf'iha illa Allah subhanahu wa ta'ala èyí tó ti pé la yaqdiru ala daf'iha illa Allah subhanahu tàbí kò sẹ́ni kankan tó ní kápá láti lè ti ìdààmú yẹn kúrò fún ìyàfọ́ lọ wa náà ni man sara yatlubu gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rẹ̀ sí ní tọrọ lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ma la yaqdiru ala tahsilihi illa Allahu subhanahu ní tó ṣe pé kò sẹ́nìkan tó lè jẹ́ nǹkan yóò rí bẹ́ẹ̀ àfọ́ ọlọ́run fa inna hadha maqamu rabbil alamin alladhi khalaqal anbiya was-salihin wa jami'il makhluqin eléyìí tá a fẹ́ máa gbé fòjíṣẹ́ ọlọ́run yìí ipò tọ́lọ́run tó ní gbogbo àgbáyé ni tó ní gbogbo ẹ̀dá ọba tó dá àwọn ànábì ọlọ́run àtàwọn ẹlẹ́yà tó gbọ́ ẹ̀dá tó kù wọ́n zọ kọ̀ hùn ó sì jẹ́ ẹ̀mú fún ọ̀hẹ́yà hùn ó lọ́ba tó yé wọn wọ̀nyí méjì hùn ó ní òpá wọn fàkẹ́fà yàtúlóbù mi nàbí yìí nílẹ̀ àbíyá ẹ́ pé báwo ni yóòtúlàbù mi nàbí yìí mi nílẹ̀ àbíyá àwọn mẹ́lẹ̀kùn mi nílẹ̀ mẹ́lẹ́kà ọ̀sọ́lẹ̀hùn mi nílẹ̀ sọ̀lẹ̀hìn máa hùwà àjìsùn bóò la sì fẹ́ máa tọrọ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run kan àbí mọ̀lẹ́kà kan náà mọ̀lẹ́kà abẹ́nire kan náà àwọn ẹnìrè ní tó ṣe pò nǹkan kagara nípa ẹ̀kọ́ ní kápá láti lè ṣe wọ́yẹ́ turuku tọ́lẹ̀bẹ́ ìrọ́bìlì àrùbáàbẹ́ alqadiru ala kulli shay'in èyí tó dáa jù ní kéèyàn ó fi ìmọ̀ wá nǹkan ìmọ̀ tọrọ lẹ̀ fún ọlọ́run ọba gbogbo ọba tó ní kápá ló gbogbo nǹkan alkhaliq ọba tó dáadáa arọ́sìk tí ń sì jẹ́ mú fẹ́ dà almu'ti ọba tó pọ́n ló lè fún yẹn ní nǹkan almani ọlọ́ba tó sì lè kọ̀ fún ni wa hasbukum bima fil ayat min maw'iza eré yìí títò fún ọ ní tó ń bẹ nínú àyà yìí wáàsí ń bẹ nínú àyà yìí tó o bá mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí àyà yìí nìkan ó ti tó fún ọ ní wáàsí fa inna sayyida waladi adam wa khatama rusul tí ó jẹ́ aṣáájú pọ̀ ọmọ adam tó sì jẹ́ kẹ́hìn bòjíṣẹ́ ọlọ́run ya'muru Allah ọlọ́run gan ló pa aláṣẹ bí à ń yẹ kó lẹ́rẹ̀ ìbáàdì kó sọ fún gbogbo àwọn ẹ̀dá wípé la amliku li nafsi nafa tó ti ṣe ọlọ́run sọ pé òun ò ní kan fúnra òun òun ò ní kápá àti fẹ́nikẹ́ni ta ló tún wá kù mà wòlíì wo ló kù ẹni tó bá fi lè jẹ́ pé anabi sallallahu alaihi wasallam fẹ́rẹ̀ lẹ̀ wípé la amliku li nafsi darra wala naf'a ìdá tá a wá tún lẹ́ni tó kù sayyidul bani adam sayyidu waladi adam wa khatamur rusul tó ń bá lè sọ eléyìí irú ìgbàgbọ́ wa ni pé àgbà pé wòlíì kan ṣéwù kan bẹ tó bá ti kú tán ó tún ní kápá láti lè fara nìyàn àbí láti ṣe dáadáa lábẹ́ bẹ́ẹ̀ náà ni kò nígbàgbọ́ wípé Ṣàngó ó lè fara nìyàn Ṣàngó ti kú ìgbà tí Ṣàngó ń bẹ láyé ó lè fara nìyàn bọ́yọ̀ òbu ó lè gbá ọ lójú àbí kọ́ tàǹbà mẹ́wàá tó ti kú kò lè fara nìkan ní nìyàn ṣùgbọ́n àwọn èèyàn sì nígbàgbọ́ dìsìn ló fi jẹ́ kó wọ́n ní ẹ lọ mú Ṣàngó wá ká fi Ṣàngó búra Ṣàngó ọjà sọ ara ẹ̀ náà nìyẹn tó nínú gbà ẹ̀wọ̀n káwọn èèyàn ikú lẹ́sẹ̀ ẹni rí àwọn ẹni ibi ni wọ́n síbẹ̀síbẹ̀ àwọn ètò gbàgbọ́ wípé bá a dà màmá ti hí ẹ́ lẹ́yìn gbàgbọ́ ti filé ayé lẹ̀ ọ̀yẹ̀dọ̀ róòlù wọ́n lè tún kó nira bá ọmọ nìyàn bí ká nígbàgbọ́ bẹ́ẹ̀ lórí Ṣàngó lórí kínní ẹlòmíràn ayélálà làwọn lọ làwọn lọ pé kíní kankan kan tó wọ́n sì gbàgbọ́ pé ìṣòro lè kó nara bá àbí ẹnìkan tó filé ayé lẹ̀ tán ni bó ṣe filé ayé lẹ̀ yìí àwọn fúnra pẹ́ nìkan lọ pa wọ́n wà á rò wọ́n wà ní tọ́ba wọ́n fọ̀ bẹ́ẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ pé tọ́ba ti lu ọjọ́ méje kó jáde ẹni tó pa ọ́ kó lọ gún lọ́bẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ tó kù mùsùlùmí mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo oríṣiríṣi àwọn èyí àṣẹ́kù bọ àwọn àkídà yẹn náà ni nítọ́lọ́wọ́n bá fi wá lè sọ fún anabi tẹ́nìkan bá fẹ́ níkàpá àti sàǹfààní àbí àti kónira bani lẹ́yìn ìgbà tó ti kú tán anabi ló yẹ kó jẹ́ sọlá sọlá torí pé sẹ́tọ́lọ́ ń gbé kalẹ̀ fún kò sí anabi mí ìmọ̀lẹ́ yẹn ó yẹ kó ń lè láǹfààní àti máa padà wá tó ti wá báyìí sọ àwọn mubarirat tó fi jẹ́ kánabi ọ̀tọ́ sí nǹkan yẹn pọ̀ kò sí anabi mí ìmọ̀lẹ́ yẹn ọlọ́run tó kíláàsì wa máa yanjú àwọn aáwọ̀ kọ̀ọ̀kan tó bá ń ṣẹlẹ̀ ṣùgbọ́n lọ́nà rẹ̀ anábì sọ fún wọn wípé la amliku li nafsi darran wala so idan fakaifa yamlikuhu eh, li ghairihi bó wá ní ẹni tí ò ní kápá li nafsi fúnra mi bó lànàbí ó ṣe wá ní kápá yẹn fẹ́ lómi ànábì ló ń gán fúnra àwọn òun ní kápá àti ṣe kankan fúnra wọn so bó ni ó ṣe ní kápá rẹ̀ fún ẹlòmíì wàkẹ́fà yamliku gẹ́ òwò bó wà lẹ́ni tó ṣe wípé òun ètò ẹ̀sà nàbí muhammad sallallahu alaihi wa sallam mimma rutubatuhu duna rutubati ẹni tí kò rè òtí ẹ̀tọ́ kó ànábì sallallahu alaihi wa sallam ẹ̀ bá kò ń wòlé ẹ̀ bá kò lẹ́ni ọlọ́run wa manzilatuhu la tablugu ila manzilati ipò rẹ̀ ààyè rẹ̀ kò tiẹ̀ tó ààyè òjíṣẹ́ ọlọ́run li nafsihi fúnra ara rẹ̀ gan fadlan an an yamlika òlè gẹ̀ẹ́rì ábílẹ̀ ń pé yóò ní kápá dáadáa àbí ìnira fún ẹlòmíì fọyà ajaban li qawmi ya'kufuna ala quburil amwat ó ṣe nílé mà fáwọn èèyàn kan tí wọ́n ń kóra dúró níbi sàárè àwọn òkú alladina qad saru tahta atba'aki àwọn tó ṣe wípé wọ́n ti wà ní abẹ́ ìpele ìpele yẹ̀pẹ̀ wa yatlubuna minhum ó tún wọ́n á ń tọrọ lọ́dọ̀ wọn minal àwọn bùkátà ma la yaqdiru alayhi azza wa jal àwọn bùkátà tó gbé kò sẹ́ni tó ní kápá láti bí a bùkátà náà àfọlọ́hún kayfa la yataq la yataq la yatayaqadhun èyí ṣe tí wọn ò tají lima waqa'u fi min ash-shirk níbi ẹbọ èyí tí wọn mú màrà nù ẹ wala yatanabbahun kí ló dé tí wọn tí wọn ò kíyè sára tí wọn ò tají bákan náà tí wọn ò pè láwọn sá kíyèsí lima halla bihi min al lè máàna la ilaha illallah ṣé wọn ò mọ̀ kó ti ṣẹlẹ̀ sí wọn ni àwọn ti tako ìtumọ̀ gbólóhùn la ilaha illallah wọn madlul qul huwallahu ahad wọn ò mọ̀ pé ní tí qul huwallahu ahad ń tọ́ka sí àwọn ti tako wàájẹb min èyí tó tún wá sí ni lè nínú ọ̀rọ̀ yìí ittila ahlil ilmi ala ma yaqo min àwùlá wala yunkiruna alayhim àwọn tí wọ́n tún wá jó onímọ̀ tí wọ́n ń rí ní táwọn wọ̀nyí ń ṣe yìí tí wọ́n ò sì takò wọ́n wala yahuluna bainahum wa baina rujul al-jahiliyyati al-ula wọn ò sì bá wọn wá gàgà sáàrin wọn àti sí ìpadà sí ìṣesí ìgbà ìmọ̀kan àkọ́kọ́ gbáléwà ìlànà wa ashaddu min àkọ́dà ní táwọn tiẹ̀ tún ṣe yìí ó tún fẹ́ burú ju ìṣesí ìgbà ìmọ̀kan àkọ́kọ́ lọ fàyínà ọláyíká yàwọn tẹlifóònù bíi Allah subhanahu wa khaliq razik torí pé àwọn tó ń ṣẹbọ àwọn ìgbà ìmọ̀ká àkọ́kọ́ àwọn gbà pé ọlọ́run ọba lọ́ba tí ń dẹ̀dà ọba tí ń ṣèjẹ ẹ̀mú alimuhi alimumit ọlọ́ba tí ń pààyàn ọlọ́ba tí ń yéèyàn adọ́rù náàfì ọlọ́ba tí ń fara ní ni ohun tí ń ṣe láǹfààní wa innama yaj'aluna lọ́dọ̀ ọlọ́run wa muqarribina lahum ilayhi àwọn òsàyí ló sì lè sún àwọn ọmọ ọlọ́run wa ulai yaj'aluna lahum qudra ala durri wa naf'a wa yunaduna taratan ala al-istiqlal wa taratan ma'a dhil jalal wa kafaka min sharri sima'uhu wọ́n ní ṣùgbọ́n àwọn táà ń sọ̀rọ̀ ti wà lásìkò sìn yaj'aluna lahum qudra ala durri wa naf'a àwọn ń fún wọn ní agbára pé wọ́n lè fara nìyẹn wọ́n sì lè sàǹfààní wàyùnàdúnà òǹtàrọ tààlà istiqlal wọn máa dá wọn pè lọ́tọ̀ ń gbà mí ya Sheikh Ahmed Tijani wọn dàpọ̀ lónìí kan wàtàràtà ma'adil jalal ìgbà míì sì ń bẹ wọn ó pè wọn papọ̀ mọ́ Ọlọ́hun ya Allah ya Sheikh kiri kan wọn ó tún pọ̀ wọn papọ̀ mọ́ Ọlọ́hun bẹ́ẹ̀ wákàfà kàmi sharri samawo ah ó mà tó fún yàn kéèyàn máa fetí gbọ́ aburú ó ti tó fún yàn láburú nínú àwọn òwe lárúbáwá ni kàfà kàmi sharri sàmáwòhó kàfáàkà min sharrin sàmáwòhó ó tó fún ọ kí èèyàn máa gbọ́ fetí gbọ́ aburú bàbá sọ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí káàkọ́ yẹ kí èèyàn máa sọ káwọn èèyàn máa pe ìṣéwò ká máa pe ọlọ́run ọba subhanahu wa ta'ala wa tí máa fọ òfin min awudọ́ọ̀rì ṣe kúrò ní gbogbo ìnira ẹbọ wàdínẹ́sìlì kófòrò àti níbi gbogbo ìdọ̀tí kófòrò awudọ́ọ̀rì àdínẹ́sì. sọlẹ́bìrì wípé àwọn nǹkan tàbírọ́ọ̀t àṣàlẹ́bìlì àrọ̀bíyà tó ń bẹ́ẹ̀ wàlàkùnrin tawásálẹ̀ ṣèyítọ́ọ̀nì àkàzà ọ̀lá èṣù òun náà tilẹ̀ ṣe kí ni o ó ti fi nǹkan kan ṣe àtẹ̀gùn kọ́lọ́wọ́n ọba kọ́ yẹ̀ yéṣù bíáde ìdẹ̀rẹ̀ àìsó ti lo ọ̀nà yìí táwọn èèyàn ń lò tí wọ́n láwọn ń ṣe tàwásùlù àwọn ń pe àwọn ẹni ọlọ́run yìí ilẹ̀ àmọ́ takọ́kù bíi àìlò ó ti lò lọ́nà tí e, ọkàn èso ti balẹ̀ wọ̀yàntẹ́lẹ̀ ju bí ìsọdọ̀rọ̀ hó igbá àyà rẹ̀ sì ti ó ti ó ti ó ti ó ti mi náà adìyẹ ummatul mubaraka ọkàn èso ti balẹ̀ wípé àwọn tó pọ̀ nú àwọn àlè umma yìí inú òun ti dùn wọ́n ti ń ṣẹbọ wọ́n ti ń ṣe kúfúrú. àwọn ọ̀sẹ̀ sì ní mọ̀lẹ́kú kúrò làwọn ṣe àwọn mọ̀lẹ́kú tàwọn sùlù làwọn ṣe wahum yahsabuna annahum yuhsinuna sun'a àwọn ó sì lè máa lérò pé nǹkan gidi ni àwọn ṣe inna lillahi wa inna ilayhi raji'un inshàlá nàkìfù náà. جدا نواصل وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب